الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور أنزل الكتب وأرسل الرسل لئلا يكون للناس على الله حجة بعد الرسل أحمده وأستعين به وأعظمه وأجلله و أثني عليه بما هو أهله ولا أحصي ثناء عليه بل وكما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ní fọlọ́n ọba tó ti wá ní mùsùlùmí atọ́rọ àlékún ìkẹ́ ọ̀nà àti gẹ̀rẹ̀ fáńbì sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́ ọba láti bàmà jẹ́kẹ̀ fún gbogbo wa ọlọ́ba ní sàlékún ìkẹ́ ànábì ọlọ́ba ní sàlékún ọlá rẹ̀ jẹ́wà náà wà nù ẹni tọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ tó wó ní ìwúlò mà tọ́mù ní ìwúlò mà àyàfẹ́ ń bá wá pàdé ọlọ́run pẹ̀lú ọ̀kàtọ̀mọ́ kúrò níbi ààrẹ mọ̀nàfíkì àbíjọ́ sọ̀rọ̀ àbẹ́ ọbẹ̀ náà àdánwò tí ó bá wa tó fi jẹ́ pé ń tá sọ yàtọ̀ sí ń sí ọlọ́run sọ wá ń bẹ àdánwò tí ó bá tó jẹ́ pé ń sí yàtọ̀ sí ń sọ ọlọ́run mẹ́sà sọ wá ń bẹ àmú àgbà bẹ̀jọ̀ tó àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà aṣọ ọbú ìtọ́ máa ń pé tó bá rí na rí ọlọ́run bá rí báyìí tán ní tí ó kù nínú ẹ̀mí rẹ̀ ni wípé bóun ni ó sì máa rọ́pọ̀lọ́ àwọn èèyàn lẹ́wọ̀n ọlọ́mọdé irú ọ̀sẹ̀lẹ̀ sí wa o ọpọlọ ẹnì kọ̀ọ̀kan mọ́jẹ kíṣẹ́ ìtọ́ mọ́jẹ ọ̀dọ́ ọ̀bù bákan náà tí ń bẹ wa ọlọ́run ọ̀já òdì ọlọ́jà kan sọ rẹ à ń bá bọ̀ ní ìjẹjọ nípa ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ó sọ suratul fatiha ìkàlẹ̀ farbi sallallahu alayhi wa sallam àkọ́kọ́ àná àfààní marratayn marra bi makka wa marra bil madina ó sì nífẹ̀ẹ́ súrọ̀ ìpípọ̀ kọ́dà gbogbo ẹni tí ọba kírun fọlọ́ba sọ̀rọ̀ tààlà tó sì ní agbára àti lè ka súrọ̀ yìí ọlọ́wọ́ bò ní gbàrún rẹ̀ tọ́ba máa máa mọ́sálá ìkà lára àwọn ìdájọ́ tó wá ní bá ṣe pẹ̀lú súrọ̀ yìí ibẹ̀ náà ni a ti gbé tẹ̀síìrò ni súratul fatiha gbogbo ẹni tí ó bá kírun ìpìlẹ̀ ni wípé dandan ni fún ẹ kí wọ́n kà illa hadha qawl jumhur alil ilm qira'atul fatiha rukunun min arkanis salat. إلا الحنفية ذهبوا إلى أن قراءتها واجبة من واجبات الصلاة ليست بركن من أركانها إذا قبض الله فيكيرو جدنك كسورة الفاتحة àwọn hànàfíyà wọn ní kéèsì dandan àwọn àbúrò ànífà wọn ní èsì dandan kéèyàn ó ti ka nǹkan kan nínú àlùkùránì ni wọn ní kílẹ̀ rí wọn lẹ́rìí àwọn ni wípé Allah subhanahu wa ta'ala sọ wípé tẹ́ bá ti fẹ́ ka Qur'ani tẹ́ kí nìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ni faqra'u ma tayassara min al-Qur'an in tó bá ti rọ̀yìn lọ́rùn al-Qur'an òní kẹ́ máa kà kẹ́ wá ní dandan dandan pàṣẹ àníkàwọ̀ máa kà àwọ̀ gbóyè bá wọn. hadith rẹ̀ wáyé lórí rẹ̀ o ṣùgbọ́n táwàrí nù Qur'an yóò máa jẹ́ fardu in tí ó bá ti wà máa tẹ̀lé látinú sunna kò ní nípa tó in taari nù kìtàbù. وهذا الكلام محجود ومردود لما جاء في الصحيح عند الإمام البخاري رحمه الله تعالى من حديث عبارة بن الصامت رضي الله تعالى عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب النبي صلى الله عليه وسلم أني ní gbogbo ẹni tí ó bá liman yap liman lam yaqra bi fatihati alkitab ẹn tí ó bá ti ka fatiha kò nírun. almusrati alula dandan ti ka fatiha ari pé arjawul aqwal ala qawli rasulillahi sallallahu alayhi wa sallam wa huwa almunazzalu alayhi faqra'u ma tayassara min alquran bẹ́ẹ̀ lọ́n sọ àyà pé tí ó bá rọ̀ ìlọ́mọ alquran ní kẹ́ẹ̀ka ṣùgbọ́n gbàtà adórí o àdébíbá ni kọ̀ yàrá rẹ̀ wípé gbogbo gbàkígbà tẹ́ bá ti fẹ́ kírun ẹnití ọba ti ka fatia kò nírun o gbọ́dọ̀ àwọn ànàbíyà àríkí ọ̀rọ̀ tí ọ̀wọ́lé ni ńgbà tí rí ẹ̀rí lọ́dọ̀ sàlám ọ̀rọ̀ ẹ̀sìn fìrè ọ̀rọ̀ ẹ̀rí ni ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ọ̀rọ̀ ẹ̀rí ni gbogbo ní lè máa sọ ọba ti mẹ́rìí wá ọkàn wí níbi tọ́rọ̀ ẹ̀ ti dé ọ̀rọ̀ ẹ̀rí dé ìbá àsọmọ kínkínlé báyìí ilẹ̀ rí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ti máa ba lókè ìbá àti àgbàlagbà rí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí gbogbo ọmọ wẹrẹ sọ fáwọn ọkọ yìí sí ẹ̀ ti máa ba lókè nítorí pé ẹ̀rí ju ẹnì kọ̀ọ̀kan wa lọ kí ló pàtàkì sọ bẹ́ẹ̀ èmi àti àǹtí mi kan sọ̀rọ̀ kẹlẹ́ wọ́n wá mẹ́rin kan sọ̀rọ̀ ìpè ọ̀rọ̀ ilé pààyàn lẹ́yìn oṣù gbọ́n ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ wọ́n ní inú rẹ ti le jù wọn bẹ nìkan pọ̀ pé inú rẹ le pé yà ó sì pè ọkọ máa mu omi tí ọba tẹ́kù nù àgbè tọ́ba ìsàlùwàlà mo ní tọ́ba sọ̀rọ̀ látẹnu ẹ̀rọ ńkọ́ ọlọ́ọ̀dẹ o ẹni omi tọ́ba kù nù àgbè kọ́ máa mu yòókù tọ́ba ta wọ́n ní nítorí àmì wípé omi tọ́ba ta tọ́ba tọ́ba ìsàlùwàlà kù nà tọ́ba fọwọ́ rẹ̀ méjèèjì tọ́ba ń kọ́ ọkọ̀ nígbà mọ́lẹ́kùn tó ìsàlùwàlà èyí tọ́ba kù bẹ́ẹ̀ náà ṣe náà ni kó tó mọ̀ tán òde o torí ọmọ yọrọ ní òde o nígbà tí ọ̀tẹ́ nìkan wọ́n sì jù mí lọ lọ́jọ́ orí ṣùgbọ́n èrì tí èèyàn gbá mi ọjọ́ ju àwọn méjèèjì lọ ẹni tẹ́yìn bá ti ń bẹ́ gun ọ̀dọ́ rẹ̀ ẹ̀ sì máa rí tí ọmọ ṣe kíni o tí ọmọ ẹlẹ́kẹ̀. àbí wọn ní yàtọ̀ láta liman lam yaqra bi fatihati kitab fa ikhtalafa ahlul ilmi fi tafsir hadha al àwọn afọ àwọn pé méjì lórí hadithi wípé nọ́fíù ìjìzá ni àbí nọ́fíù hakíkọ̀ sẹ́ńtì ọ̀bá ti kàkátìà kò nírun ni àbí ìrùn rẹ̀ ò pé. كفر وقباء لعلي أسوقهم إلى ما جاء في الصحيح إن دائما مسلم من حديث أم المؤمنين عائشة رضي عنها قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة بحضرة الطعام وفي رواية عند الإمام ابن حبان في صحيحه لا يصلي أحدكم بحضرة الطعام النبي صلى الله عليه وسلم من àdíjẹ يا عائشة ìbánisọ̀rọ̀ wípé la لا صلاة بحضرة الطعام bóúnjẹ bá ń bẹ ńlẹ̀ báyìí kò sí irun o ebi mara tó kí n láti kò ń ní ìgbà lọ́wọ́ ẹ̀ ni ṣé ti agbáyé mẹ́rin naam anabi sallallahu alayhi wa sallam ni laata laata lam yaqra bi fatihati alkitab ẹnití ọba ti ta kò nírun apá kan àní yóò pé ní àbíkò nírun rárá. àwọn apá kan ní irun rẹ̀ ò pé ni kété kókó ní ìní kejì ni wípé nẹ́fíù irun gangan ni kò ní ìní ọ̀ rárá ni wípé tọ́tọ́ irun irun irú wò pé tán ṣe pé báyà one hundred o lè gba bíi sixty àbí kò ní ní rárá. apá àfa ni yóò ní lọ́rùn sixty apá ní kò ní ní rárá. tó o bá wá rí báwọn nínú kùsùn nọ́fíù ìjìzá àwọn àmọ̀kọ́dàmú alàmẹ́fì làhàkíkọ̀ wà á yíhùn mà ákọ̀bí tá a bá ní kò ní rárá tàbí irú rẹ̀ ò pé èwo ni a lè tètè gbọ́yé bí ojú ọ̀rọ̀ gangan wa ayyuma la yaqbalu ta'wil wala yan'aqid alayna al-bahth idha dakhalna fi hawli èwo sì láàmù nu méjèèjì tó jẹ́ wípé ọ̀rọ̀ ní máa pé káàkiri apá kan àní kò nírun ní ẹjẹ amúkálẹ̀ sinmi wọ́n ní kílẹ̀ rí wọ́n lẹ́rìí wípé tẹ́ ẹ bá sọ wípé inú rí òpè tán ìtìláàbù ọba dé wípé yóò nìkan mélòó ṣé tó bá kí nǹkan tó tó lè kí mi sí kó fi kó fi parí rẹ̀ ṣùgbọ́n ẹjọ́ yìí ó clear láàsọ̀ láàtà liman lam yaqra bi fatihatil kitab ẹ̀ ń bá ní ìkàpá àti kàfáàtíà lórí irun rẹ̀ tí ọ̀bẹ kàfáàtíà kò nírun. ó rí ìgbà àti kọ̀ ìyádà rẹ̀ báwọn nínú hadithi Jabir ibn Abdullah radiyallahu ta'ala anhu arbahuma ìpè kullu salati la yuqra'u fiha bi fatihati al-kitab fahiya xi bi kasri kha khidajun itmana khidajun lil arab khidaju ó yàtọ̀ sí ìdájú khidaj gbogbo nǹkan tí ó ti pé olárúbá máa ń pè bẹ́ẹ̀ tí wọ́n bá ní kọ́dà àti nàákọ̀ kí ẹ kí ẹ ó bí ọmọ tó sùn rèé pé tí wọ́n bá wá ní àkùdà àti nàákọ̀ ó bí ọmọ òun ní oṣù tí ń rò wípé ó yẹ kó tó bí oṣù mẹ́sàn-án ọwọ́ adìrẹ́ oṣù mẹ́jọ sígbà tí wọ́n rí ó ti pè. Khidaj. ó ní tí ẹ bá wá ti pé nínú rárá hadith eléyìí kí ni sókùnmù rẹ̀ ẹni tí ó ti ka irun irun rẹ̀ kù jẹ. فهذا الحديث لا يعارض ما بيوا لي لي لاي بن لكن طبعا الصحيح وهذا الحديث عند الإمام البخاري كما قلت آنفا من حديث عبادة بن الصالح لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب إن يوغتك فاتحة ونعم fati àtàwa فاتحة àgbọ̀rọ̀ mẹ́ka ما حكم قراءة الفاتحة أو ما حكم القراءة في المأموم خلف الإمام أنت ما وانكر للإمام سنو أوكيو هذه المسألة اختلف فيها أهل العلم قديما وحديثا تكبة لو ما في إما جمترو ìmà láàrin ara wọn lórí mẹ́tálẹ̀ yìí. àkọ́kọ́ zalaba bá dùn àmì ilm ila anna al láàbù la budda lahu a sawa qiraah sawa'an fi sirriya aw fi jahriya. ìmọ̀ mọ̀ ọ́kẹ́ ni o ìmọ̀ mọ̀ ọ́kẹ́ gẹ́gẹ́ ni o. gbogbo ẹni bá ti ń bẹ̀lẹ́ ní ìmáàmù kò gbọ́dọ̀ àgàgà kò gbọ́dọ̀ bí òmùtẹ́ ń sọ̀rọ̀ وهذا رأي إمام المحدثين البخاري لذلك أفرد الإمام رحمه الله تعالى كتابا سماه الصلاة خلف الإمام إمام البخاري أما ما تريد يتياك لوري مسألة ìpè ìdájọ́ ẹnì tí bá ti ń kírun lẹ́yìn ìmáàmù o òun náà gbọ́dọ̀ mọ́ kírun kọ́lá ìmáàmù ìbá kí òkè ìbá kí òjẹjẹ. kí sì lè rí wọn. لعلي أتوقع إلى ما جاء في الصحيح عند الإمام البخاري من حديث أبي هريرة رضي الله تعالى عنه قال sakulat alqira'a rasul sallam fil fajr anu bi nka kírun fajr fáwọn ọjọ́ kan bí ṣe ń lọ wájú bá ń lọ ẹ̀yìn ayé ọba jáde lẹ́nu ẹ̀ bó ṣe kọ́ máa jáde kúrukúru ọ̀hán ha wọ́n ti wá kírun tán àmì ìwà ni a àtẹkùn náà kọ́ lùfì ṣé ẹ̀ ń kú lẹ́yìn nígbà mọ̀tún lẹ́sàn sẹ́yìn kankan nǹkan kẹlẹ́ yìí wọ́n ní náà àwọn ẹni tí bẹ́ẹ̀ ẹ̀yin lè kó sí lẹ́mìí fàlà àtẹ̀fàlù ìlà bìfàtì fa innahu la salata liman lam yaqra biha ẹ gbọ́dọ̀ dánwò ma àyàfi fatia nìkan torẹ̀ntì ọba ka fatia kò nírun. hadithu kan yẹn. Hmm. àwọn kan náà la àníla ẹni tí bá ti ń kírun lẹ́yìn ìmáàmù yóò máa dá a lé o yóò máa dá a lé ní ìmáàmù kí ó kí o ó kí o jẹ́jẹ́ dá a kò ní ká wọ́n lè rí àwọn ni wípé jaa fil hadith sáǹsà sọ wípé man lahu imamun fa qira'atul imami lahu al-qira'a nínú wáyà mi man kana lahu imamun. فقراءته له القراءة فقراءة إمامه قراءته ẹn bá ti ní màámu ntí màámu rẹ̀ bá ń kàn òun náà ní ń kà kéwù rẹ̀ náà ní ti ń bá kàn هذا الحديث ها kí ni sísá àdìsí اختلف عن العلم. في رفع هذا الحديث لكن هذا الحديث حديث حسن رفع رأي أن مشكلة سبحان صح موقوفا حديث فتمنى الموقوف عن بمبي عوان مكانك، ورولي كتا ونبي أمبات ممامو kò ní gbogbo àti mọ̀mọ́ bá ń kéwú kè ṣùgbọ́n yóò mọ̀ kéwú tí bá kéwú jẹ́jẹ́. والدليل هذا في الحديث الذي أخرجه الإمام مسلم رحمه الله تعالى في صحيح الحديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث طويل ثم تعالى إنما جعل الإمام يتم به ọlọ́run fún yín كلمة màámu فإذا كبر فكبروا rè tí màmú bá ti Allahu Akbar ẹ̀yin náà sọ pé Allahu Akbar àwọn èèyàn ọ̀dà yìí wọ́n ti sọ ti dé gàgà ní. mu'azzinu kò ní nǹkan kan ju kọ́kàn ṣe ìkọ́ ọmọ lọ gbogbo nǹkan ìkú jọba gbọ́ yẹn pọ̀ láyé lónìí ní ìsìn ìmọ̀ méjìlá wa ní ìlú jẹ́ nígbà tó bá sálámà tà tí mu'azzinu bá sálámà tà sí àsálámà lẹ́yìn rẹ̀ àdìgí ìtẹ̀rẹ̀ rẹ̀ nígbà tó bá tilẹ̀ parí ìrọ̀ nígbà tí àyè yìí lọ́ba sọ mẹ́wàá tó tún máa ti báyìí bò wọ́n ti pẹ́lẹ́ lọ́jọ́ yìí. bàbá ìmọ̀ anabi sallallahu alayhi wa sallam ni imaamu inama jira ni imaamu ta kan mu كنا لئلا يشكل الأمر على الصحابة وارجع الصحيح الرسول صلى الله عليه وسلم ارتقى يوما على المنبر انا بيقول المنبر إلى الجبل فكبر وكبر الناس أبي الله أكبر أصحابنا الله أكبر على كين كينو ليه ونقول منبر إلى بيت يقولون رأيك يعني بين كيفون في ذي نازلة أركو أنا أركو أبركم بيه ṣùgbọ́n fáìdà ọ̀rọ̀dà àyẹ̀sì lọ́jà àkọ́kọ́rì tẹ́gbà tí wàá fẹ́ tó a ti fẹ́ forí balẹ̀ yóò wà á fi ẹ̀yìn rìn sẹ́yìn yóò wà á forí balẹ̀ lẹ́ẹ̀lẹ́ kò forí balẹ̀ lókè o kí tó fi wá kiri fáwọn yẹn tán ó ní ìtòjì lọ́jà àbí ìsìn yẹn nígbà òfin òfin àtàn ọwọ́ ni innama máa má ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ wọ́n ní ajá pé ibi tí màmú ọmọ àdúró sí ọgbọ́dọ̀ kájú ibi tí àyòkú ọmọ àdúró sí lọ sẹ́ẹ̀lì bẹ́ńgẹ́lẹ́ ìdí tẹ̀ ń fi rí mi ń bàrí ibi tí màmú ọmọ àdúró sí sẹ́ẹ̀lì ń jẹ́ ọ̀gá lọ kọ̀ sẹ́ẹ̀lì bí ìgbà lọ. àti tí wọ́n sọ ọjà bẹ́ẹ̀ forúbalẹ̀ ìwà ń rìn ṣé màmú ti ń pè níbi tọ́gbà yọ wà forúbalẹ̀ lẹ̀ kí ló ń fi ṣẹlẹ̀ sọ̀rọ̀ ní kọ́sì tàlín ọbẹ̀ kọ́ ìlẹ́kọ̀ọ́ ńlá nìyẹn ó sì sọ mẹ́gbà tọparí àbí jọmọ ẹjẹ á kéè sára ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ nínú àwa ẹ̀ pé àwọn ọ̀dọ́ la ní mùsùlùmí jù nítorí sànà ni wípé bàbá fẹ́ dá wà láàlẹ̀ eegun àti dálẹ̀ wa nínú ẹ̀nà fi ń wéṣẹ̀ ẹ̀jẹ̀ àìmọye ọ̀dọ́ lágbàáyé lẹ́nu nítorí pé ẹ̀fẹ́ tẹ̀sìn ẹ̀ fi máa kún jihad jihad ó sì rọrùn tí wọn bá jẹ pákíyó kọ́mọ nàpá náà yẹ sí gangan ọ̀rọ̀ nàám ṣùgbọ́n tí ń pariwo rẹ̀ gan kò yé kò yé ọ̀pọ̀lọpọ̀ gbọ́rù mẹ́tọ́ lè gbọ́ yóò nísìn ni ó bàdé mẹ́tọ́ wọn ni ó bàdé gíga ló kú báyìí iṣẹ́ kí ló kú báyìí ìsì ń bẹnu ẹlòmínú àwọn àfa àdálẹ̀ yóò bá wáyé tí ó mọ̀ pé nǹkan kan bẹnu ẹ̀ sì ju ń tọ́ bá kàǹkà ìmọ̀mù màmì sí lọ kọ́ yé nǹkan òye tó bá ń lọ kò lè dàkà bó ti bá àfa rẹ̀ ti ń sẹ́nu gbogbo wa á sì gbọ́ pé ẹ̀gbọ́n ni bá a ti ń wọrí bírè tipẹ́tipẹ́ káàbìrán àǹkáàbìrì káàbìrán àǹkáàbìrì. iṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ìbá di ìsìlámù wa ìkólé padà kíláàmù ìsèǹjọ kan ogun nígbà yìí lọ irú orí sì kí ìrún ọ̀yàn ló kí ń jọ náà ìlú fi jẹ́ pé nígbà míì ń bẹ tọ́jọ́ wípé nìyàtánì ọ̀dùtàkùn àti àmàlì àníyàn méjì ó lè wọ ọdún sẹ́kẹ̀lẹ́ ẹ̀kan náà ó ti fi dọ̀rọ̀ ọmọ mo fẹ́ kọ́ ìyẹn lẹ́kọ̀ọ́ mo sì fẹ́ ti tọ́lọ̀ ọ̀ràn mi kò clear. bishar kí méjèèjì ọ̀ wá látilẹ̀ kí lè rí bí èèyàn gbomi wájú tí ń pè ẹ máa wò lé o wọn là ń wò yìí ẹ máa wò lé o ọba ti àbúrò báyìí ẹ ọ̀rọ̀ báyìí ọwọ́ tàbí máa fọ̀ gàngàn tí máa fọ̀ tó bá fẹ́ sálùwàlà ọwọ́ ọkùnbọ̀ fẹ́ fi máa mú omi ni àlùwàlà ọ̀bẹ̀rẹ̀ látọwọ́ gbogbo ẹgbẹ́ tí ń sálùwàlà tí ọwọ́ adé nígbà tá a bá débi ìlà sókè níbi tó tẹ̀sẹ̀ wọnú àlùwàlà débi ṣùgbọ́n pọ̀lọpọ̀ nǹkan ibi tí ẹ̀jọ́ máa hàn yìí. Allah subhanahu wa ta'ala ọdún fàrọ̀kọ̀ rẹ̀. ẹ máa wo nínú àyà wudu ọlọ́ni yá ayú alẹ́bí náà amanu ìdá kúmtùm ila salat fọ́ọ̀sìlù wujuhakum wà aydiyakum tẹ́ ẹ bá ti fẹ́ kírun tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ la wà aydiyakum ila al-marafiqi ẹ wẹ ọwọ́ ọlí débi ibi tó ti bẹ̀rẹ̀ rí. nígbà wàá rẹ̀ bí sáyà mọ́mú fọ́tẹ̀ yà kọ̀kọ́rọ̀ bíbí lọ níbi táyà mọ́mọ́ bí àtọ̀ bá dé. hada bidanbi wọ bidanbi náà àfar ani níyà méjì lè wọnú sí ẹyọ kan títà ó ti dà yóò sì wà láti lè. ṣùgbọ́n àwọn kan gbé koro bá ta ẹ máa wo bí àwọn òyìn bọ́mẹ́sà làbí ni ó ti ń sọ̀rọ̀ wọn kó sẹ́yìn wọlé aláwọ̀ yìí bó ti parọ́ àrà nìkan ní ọba ní Allahu akbar Allahu akbar kò lè fi kírun o toró fi kọ́ alẹ́ kọ́ ni. bọ́kọ́ àgbàgbà mùsùlùmí sálọ̀ aláwọ̀ ọ̀dà wọ́n ti fi wọ́n kọ̀rin lálọ́ lónìí ó fẹ́ ti àlọ́ alájẹ tẹ́lẹ̀ kéèké ustaadu ti ń kọ́ àmà kíláàsì tí wọ́n ti sàlọ̀ wàlà kó lè wàlà ń kírun padà. alasọ́ọ̀ṣẹ̀ àkọ́wáyìí àyàfi tó bá ti nà wá rẹ̀ láti lẹ̀ mo fẹ́ sàrò alágẹ̀ẹ́gẹ́ ní nbẹ̀lẹ̀ mi ẹ̀ ṣùgbọ́n tó fẹ́ fi pàwọn yẹn lẹ́kọ̀ọ́ ojú kan nù bákan náà ti bá ń bẹ nú ẹ̀sìn àyè máa fi ṣàwẹ́wà ìdí nìyẹn ànàbí ọ̀wá sọ ìrú díẹ̀ kàkà ìṣèjú àwọn èèyàn irú orin náà lọ́wọ́ tó lò fún ẹ̀kọ́ náà tó lò náà ooo àyè òkè à irú àbí kìtọ́ ìrú orin yàrá òkè ó sì fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó sì àwọn nǹkan kan tó kọlọpọ̀ ọdún nígbà mí ẹlẹ́mẹ́rin ni kódà ọ̀pọ̀ náà sọ ábàǹgbà mi a máa fẹ́ dáná bí wò wípé sáà bí lè gẹ́ẹ̀tì tí mo sì lẹ́yìn rẹ̀ lọ́ba di wípé alisa kan wa ni aa e yoo ni gbọdọ kele ti nkankan n'o ye o sẹ mẹpẹti n ba ti wa bi min b'a di nin ba ye bi mo se sani ba ti wa bi min b'a di ba ye mi jọ ẹsẹ bi mo se ri wájú ni sima rẹ ye ìtìláàfù wa dọ́dọ̀ àwọn àfa wípé sí lórí ìrun nìkan agbègbè àti ìṣẹ̀lẹ̀ sáré bíbẹ̀. torí àdìsí yẹn ní asulu káwọn bá tiwa tì náà ọ̀rọ̀ ti pín mẹ́ta lójú wa. ìmáàmù tí ó tẹ́ o ó tẹ́ jẹ́jẹ́ o ó kéwù lẹ́yìn rẹ̀. ẹ̀rí mẹ́lórí tí wọn bá ti kéwó kè mẹtò lẹ́yìn rẹ̀ ndé wa ti kéwó jẹjẹ wọn náà kéwó ìmáàmù kéwó o kéwó jẹjẹ o ò tiẹ̀ ní kéwó kan. Hmm. Ibu lawan dok. àwọn àpadà sí gbòǹgbò Qur'an gẹ́gẹ́ tá nǹkan yìí. Allah subhanahu wa ta'ala ọsọ ayé àkàkàlẹ̀ ní suratul A'raf wípé wa idha quri'a al-Qur'an tí wọ́n bá ka al-Qur'an fastami'u lahu ẹ̀ máa tẹ́tí gbọ́ wa ansitu kẹ́ẹ̀sì dákẹ́. min mufassirin ara ń tọ́sọ wípé fili kutuba nínú kutuba níjọ́ juma mẹ́rin fasirin mọ̀ njẹ́mọ̀ abẹ́rẹ́ lọ́kùnrin wa sọ̀la nínú òun àti kutuba ni ara ẹ̀ tọ́jú akọ ẹ̀yìn dì náà mọ́. ṣùgbọ́n ayé yìí ló ti di tí wọ́n sàn lògbà wọ́n tuntun mọ́ rẹ̀ pẹ̀lú tí wọ́n gbẹ́yẹ láti ọmọ sọ̀rọ̀ sọ́lá. تلريوا لعلي أسوقكم إلى حديث أبي هريرة رضي الله عنه وهذا الحديث مخرج في السنن ولكن لم يخرجه الإمام مسلم لكنه أقر بصحته حتى سأله أبو بكر لماذا لم تدعه ها هنا فقال له الإمام مسلم ليس كل شيء صحيح عندي وضعتها هنا إنما وضعتها هنا ما أجمع عليه ينا إقناة آه، نفاق لدي كلا ديتنا أبو هوني كانوا يتكلمون بالصلاة بالنسبة تلاه إذا تبجنا سلام أمبر كما ما صار لين لين سلام أما يصروا نوم wọ́n máa sọ̀rọ̀ náà oríṣiríṣi ọ̀rọ̀ ń kálukú firi. Ah, wọ́n ní kó sọ́ọ́ káàdùn ẹgbẹ̀lẹ́ ẹ̀ ṣáàlà nígbà bàbá kò jí màá yín màá tẹ̀sí lé. mẹ́kọ̀ọ́ tàbúrò rẹ lè má mẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́pọ̀ lè má mẹ́kọ̀ọ́ tẹ̀síwájú ìyàwó náà ìsúnmọ́sí kọ́ ló ń dàkún kọ́ bá ní gba kọ́sà náà wà ilé gbogbo wa lójó yìí. wàláhì wa àwọn ìyá wa wọn ò mẹ̀sí ṣe ọ̀nà wa gbà náà ọ̀nà tí tún ní rọrùn náà tún ni orí ìrun ni màmá ó ti pín ọ̀lẹ̀ fọmọ mẹ́ta fi o ibi ẹ̀ ti ọ̀pọ̀lọpọ̀ fún mi orí o wọ́n sì mọ̀ tó máa kírun ọdẹ àwọn ọmọ wa máa tajà lórí irun. Hmm. wọ́n èdè mẹ́wàá jẹ́ wọ́n èdè mẹ́wàá jẹ́ sóòrì kó múrí méjì ló wọ́n sì tún mọ́ lórí jẹ́ ń ṣe lọ ni wọ́n láì ṣe sọ̀rọ̀ ẹ̀. kò sí ẹnìkan nu ọmọ tí ó rí mọ̀mọ́ rẹ̀ tọwọ́ sọ́tọ́ pọ́n tí lórí òní bàjẹ́ ṣùgbọ́n tó bá di pé ń ṣe léyìn yọ ọmọ rẹ̀ rí rí gẹ́gẹ́. ó ti ṣẹlẹ̀ rí kódà lára kó ti ṣẹlẹ̀ rí náà láàlì àtúkù ìlànà jẹ́ àmì hadith ma'awiya bin haida èèyàn dáadáa ma'awiya ìkọ́ dáa pọ̀ nígbà tí a pé. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا إليه قانتين ẹ má wí nǹkan kan mọ́ lórí irú o kò sí lẹ́ńtẹ̀ ọ̀rọ̀ ti yáwó èèyàn padà sábìtì tó parí ìwáyà ẹ̀ láàlẹ́ àsókùnkùn mi ilà àmà jẹ́ àfi qissat Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu annahu salla yawman. àrùn mùsùlùmí kí ló ń jọ kan fàṣẹ́ mi àná sàn ọba gbọ́ àwọn èèyàn kan tó jẹ́ pé يقرؤون في الصلاة أنا فانك لوريان أبلا بن بن أبلا بن مسعود هو أتقرؤون في الصلاة أما أنا لكم أن تفهموا أما أنا لكم أن تعقلوا وقد قال ربكم فإذا وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا كما أمركم الله ó tún sọ̀kan náà alámọ̀sọ́dì náà fún mi ó ní kúnnà nàtàkàlà fi sọ̀láàt wàyù sẹ́ni mu báàdùnà àlàbáàdì yaqul sàlámù àlàfúlàní sàlámù àlàfúlàní fọlámà ànzàlà wáyé dà kúrẹ́ lùkúrẹ́ fàṣẹ́mi òlẹ́ wà ànṣẹ́tù umiru bil insọ́t. tẹ́lẹ̀ àmọ́ sálámà sẹ́wà lórí yẹn pàṣẹ tí ìbára wọn sọ̀rọ̀ lórí yẹn ìyẹ wa ni písọ̀ màá yọ̀ nù haida tí mo lọ tẹ̀lé òun ti lọ kọ̀ máa kan ayé àti sọ̀kalẹ̀ ní ń kírun lọ o ń kírun lọ o ẹnìkan bá sílẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ máa wọlé kò tiẹ̀ lè sàlámì láì lórí hàn yẹ hàmkàlá ń kúrò irú àwọn aláìgbọràn ẹ̀dá wà ilé akọ̀gà náà sùn kìtó náà àwọn èèyàn ń wọ́n yẹ náà wù bí àyùnìyìn wọ́n bá ń fojú náà kò bá tún kí a máa ṣe ní ìdí tí ọ̀dà èèyàn sí mọ̀ kí ẹ̀ṣẹ̀ à ń fojú náà mi ó ní wà áànù yẹ̀bìrìbùnà àlẹ́ àkọ́bìnrin làwọn sọ̀hábà bá ń fọwọ́ nà táwọn ibẹ̀ yóò ti apíkì pé ákìkà kan ti ṣẹlẹ̀ ọba dàlí wàá sọ̀rọ̀ kama ó ní wàlọ́ọ̀hì ń lè rí olùkọ́ àgbàdì tó dàbí oṣù ọlọ́run. bọ́ọ̀lù sálámàtàn jọ́nà wàlọ́ọ̀hì máa ṣàtàmà ni ànàbí òbu mi wà máa dọ̀rọ̀bà ni ànàbí ọ̀nà mi kò sọ̀rọ̀ burúkú sí mi ànàbí wàá pèpè rẹ̀ Muawiya tó rí ìrùn yìí.

nítorí pé ààyè ìyẹpẹrẹ ara ẹni fún Allah subhanahu wa ta'ala òní kíni o òní sujúd àti rukúrù ìyẹn náà lọ́kọ̀ọ́ yẹ pé mas'ala tí a bá ń ka Qur'an lọ tí a lọ yẹn bá já tí a yẹ dàrọ̀ nàmá àbí tó ń ka Qur'an lọ ọlẹ́tọ̀ lọ́kọ̀ ka Qur'an kọ́mọ́nà ló wà lága ṣùgbọ́n gbogbo ògbà tó bá ti fẹ́ so yumsik anil yọ̀ọ́ dàkírà dùn yóò sùn tí yóò sùn tán yóò tún máa kí ó lọ àyè máa kakọrọ ní kà máa so ibẹ̀ ló ti alólùmí tí ó máa tọ̀ lọ yóò sì máa tìlà wà ìyún tí wàhálà àtàwọn ọmọ ilé kéwù nù yóò tún máa ti mọ̀rọ̀ ọjà lórí ibẹ̀ ẹ̀yin ó sòkò aṣọ la naam tí ọmọ tí wọ́n ń kéwù tí òkè bẹ̀rù ọlọ́run ọfẹ́ paasi àti nítorí kọ́sà kọ̀ọ̀rán kọ́ tọ̀ọ́lẹ̀ kọ́ padà lágbárí nàám kọ́lọ́ ní àlámà ká kura ní ẹlòmíì ọkọ̀ lè wọ pátá lásán nù yàrá rẹ̀ ní o sì máa tilẹ̀ sàlẹ̀ òru omi ni nínú ilé gbogbo wa yóò tún máa fẹ́ yóò máa ká ní pẹ̀lú pátá lásán. nàám. La ilaha illallah. Àbí máa wuyà lẹ́kọ̀ọ́ yẹn. lọ́yà mi أخرج الإمام مسلم وأهل السنن كذلك من حديث أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه أني قرأ رسول الله صلى الله عليه وسلم صلى أستغفر الله انصرف رسول الله صلى الله عليه وسلم من صلاة جهر فيها بالقراءة في رواية ثوانية النبي صلى الله عليه وسلم أكيرو تنجوك فجر تنيا ما كيوك نبي فهم الصحابة بس أكتواني أأأ هل منكم من أحد من يقرأ آنفا سمرة كتين كولين من نوني فقال رجل أنا يا ر... نعم أسف نعم لو الرواية نعم يا رسول الله باني أنا أقول إني ممكن لن يري أمي واني آه ما لي أنازع القرآن كيلو ما جاب واني بمن لنو كده أنت كنيو ما جاء قرآن بمن لنو كما تبين ما هو wọ́n ní láwa àtìgbà náà fàtàrọ̀kà nẹ́ẹ̀sù kìrọ́ à máa rasulillahi sallallahu alayhi wa sallam fíìmà jáhàrò fíìhì من الصلاة حين سمعوا ذلك من رسول الله صلى الله عليه وسلم لا تدعوا أصحابه بكان كمالوريهم ترى بتكيوكي ننظر إلى هذه الأحاديث وهذه الأدلة ترى هو أحاديث أتي أدلة jamu kan bẹ tí ọ kanna n ta àwọn fàáfi wípé ìdáná fàáfi àwọn ìdáná ní fún wa àti pé ìbìkan bẹ sẹni tá a bá tún ní màámu náà ntí ń ké náà àwọn náà là ń ké àtúntò kẹtẹ ni pé fàáfi àlàgbọrọ mọka فذهب بعض أهل العلم إلى إلزام المأموم بقراءة الفاتحة فقط وني فاتحة كبر مكا نقول لو هكا وني إذا ينبغي للإمام أن يسكت سكتة لطيفة بعد قراءته الفاتحة ليتمكن المأموم أو أو المأموم أو أو المأمومون من القراءة هذا من بعد كيوتا فاتك ولا الضالين آمين قل dáálé díẹ̀ fún àwọn èrò ẹ̀yìn rẹ̀ kí wọ́n lè ba àráyè kàfáàtíà ṣùgbọ́n kọ́ sẹ́rì fún un. tí ìmọ̀ọ́mù bá kàfáàtíà tán gọ́dọ̀mù gbẹ̀gbẹ̀ zọ́ọ̀lì àmì tó wá sẹ́mi díẹ̀ ìfẹ́ mi yẹn akọ lára Ànábì sallallahu alaihi wasallam lílẹ̀ kìrọ́ àmì láàrin sọ̀lá kàná kùsù bẹ́yàn fẹ́ fa nǹkan bọ̀ kípẹ́ tó abẹ́ sinmi àyàfi kápẹ́ntì ń lórí èèyàn nù tɔkan da leta ŋgo ne ba kosi na sunɔgɔ waa kpɛ ara aro ne naam kiri sara aro ŋgo ne kpala aro ne pe kenyɔ bee se yinɔ lɛ mɛhɛ la anabi ke anabi o se fun bi pe ara aro ooo haza bi jambe. tí a bá ti wà lẹ́yìn ìmáàmù tí ń kéw wọn ní fátíà táàmù tó bá ti dá ilé fún abá àṣeyẹrì fún pé ìmáàmù gbọ́dọ̀ dá ilé kàn ìròyìn òfìlè kéw ojú kejì. wọn ní láàbù tẹlẹ màmú ẹnjí bá ń kírun lẹ́yìn ìmáàmù. tí mo mọ̀ náà bá ti ń kàfájà lọ kó náà yà ti di kàfájà kó fi lè mórí bọ́. níta àti sọ yìí náà bẹ́ẹ̀ ni ìyá àbùjọ lọ́dọ̀ àwọn sọ̀hábà. èntì mo wá rí astaghfirullah ní ọpọlọ tèmi o tọ́fẹ́ súnmí mi díẹ̀ èmi torí kí ni nfẹ́ máa sọ pẹ̀lú ìfọ̀n kò kọ́rí tí wọ́n tún màmá torí ẹ̀sùn bíi tí a àlọ́wọ́ ká kéwu ni kọ́dà kí máa mú yóò kí ó jẹ́jẹ́ òní pé téèyàn bá ti ní màá mú tí ń kéwu ókè kéèyàn ọ̀ma kàfá tí a kó kọ́ dáálé tó bá tún mẹ́rin lé súrọ̀ kéèyàn ọ̀ma gbọ́ ogun tí ń kà wọ́n àyà àtìgbà tí èsì ibi tí ó ti kéwó ké kí ẹ̀ náà kóhùn ká fáátíà kóhùn ó sì kí o kóhùn ó sùn ká sùúrọ̀. ìbéèrè ọ̀wà dé pé kí ó tẹ̀ fi fà rọ́pọ̀ láàrin ìgbà tó kéwó ké àti ìgbà tó kéwó yẹn hàn nípa wípé ti insult ká máa nǹkan títa ní báńkà o ìmáàmù nínú alukur'an nínú hadith gan kódà jẹ́ àti sahih ìdánimọ̀ muslim ziyada wọ́n ìgbà kúrì à fa ansitu gbogbo àti màmá ti ń kéwù ẹ̀dá yìí fi sahih. ọ̀rọ̀ ẹ̀kan tí mo sọ pé àkọ́jọ́ wa alùsùnmọ̀ nínú hadith Abi Hurairah tí a fi túmọ̀ wípé nínú òun ni wọ́n ti ní káwọn ọ̀dá alẹ́ yẹn. Abubakar àwọn àgbà àfa náà ló náà bí àmọ́ ti wá lọ báyìí wọn mọ̀ mùsùlùmí wípé kí ló dé tí ẹ̀yin ò fi mú àbí ìwà nu sọ ìwé. ọwọ́ ni farabalẹ̀ lẹ́yìn sàkúlù ṣe ìsọ̀híhù ní ìdí ìwà gbàtò àhùnà kìí ṣe gbogbo àdìsí mọ̀ kọjá yìí gan lẹ́ bá nu sọ yìí mi. ìnàmà wà dọ́àtò àhùnà má àjùmọ̀wò àlẹ́ yìí ìtẹ́gbọ́ bá kò lórí ìtumọ̀ tẹ́sí ìtẹ́lú kí n gbé àjùmọ̀ tí n bá fẹ́ sàlàyé àná kí ni mò ń fi bẹ̀ ajẹ́ pé nínú ọ̀rọ̀ báyìí náà láàlì àtúkùn mi làkọ́nù àlámọ̀ ibùdó kẹsìrì ọ̀nà ọ̀tà àlà kò tẹ̀sírì yìí ìmọ̀ ibùdó kẹsìrì yìí tó ń bàtà náà sọ wípé wà ìdá kúrì alukur'an jẹ́ bàtìrì alukur'an fẹ́sẹ̀mì ìwúra ẹ̀dá alẹ́ ni o kẹ́ máa gbọ́ wà à ń sítù ẹ má sọ̀n kankan o wọ́n ní ọlọ́run pa wá pé ká máa tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ ولكن يتأكد ذلك في الصلاة يؤوان فرقه جو بطي يلو صفات الوجوريه كذا طوري جنا إبرا ماذا تسمعون بحديث أخرجه الإمام أحمد في المسند ومما انفرد به أو تفرد به الإمام عن آل الشريف أحمد من كذا بابيتي و tí wọ́n bá ti ń ka alukur'an ẹ̀ ń bá dákẹ́ tí ń gbọ́nù yín fọláwò hasana yóò ní da láada hasana tó mọ̀dọ́ àfà láada ti pé àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ ni wà máa ń sẹ̀mí àhùn fàkọ̀rọ̀ à máa ń sẹ̀mí àyàtàn nàám fọláwò hasana hasana tó mọ̀dọ́ àfà wà máa ń kọ̀rọ̀ àhà káyà mẹ́tìlá lọ́rọ̀ ṣùgbọ́n tí bá ń jẹ́ àgbà mẹ́ntì ń kà lẹ́nu. tó náà bá kàbí dé ń kàn ìmọ̀lẹ́ ni wọ́n máa jẹ́ fún hadithun da'if. ọ̀tàkùn dá ń bá bọ̀ mọ́. هذا بجنبه هذا أنا إمام كوكي أكفاتيا أكفاتيا أنبو ibi tó ti á tún jẹ́ jẹun kí ló fàtẹ́ ìdí ní akafatia ń bẹ tó ti jẹ́ wípé fátíà rẹ̀ ìlú gbé fátíà bíà nígbà tó kéwọ́ pé a ní àárí ẹ̀rí pé ká dákẹ́ nígbà tó bá ti ń ka alukur'an tó jẹ́ bí a ní àkà ń bi jẹ́jẹ́ tó jẹ́ pé mọ́mọ́ náà ti kà ń bi jẹ́jẹ́ àjẹpẹ́ tíṣẹ́ tó mọ́mọ́ pè ní ìrẹsì tó gbọ́ ọ̀dà àjẹpẹ́ tí mo máa ń ké òkè ká máa gbọ́ ní ti ń ṣùgbọ́n tá a bá wá yẹn tó mú pé ìmáàmù kéwó kéwó ó kéwó jẹjẹ wọ́n máa kéwó kò sàyídá ṣùgbọ́n ìtọ́ka ti di ọ̀rọ̀ oríṣiríṣi àhàdíìsì báyìí oríṣiríṣi ẹ̀rí báyìí nkankan èèyàn náà wà máa wò fíní fíní fíní fíní fíní èèyàn ó sì máa jọ àwọn sọ̀rọ̀ pé máa ní ìwòlá dáwọ̀ lè sọ̀rọ̀ náà kí ló tẹ̀ ń gbàgbọ́ rẹ̀ káàmà ń lẹ́nu ẹ̀ ẹ̀ tó ní ìdòsílẹ̀ pẹ̀lú jùmọ̀ nǹkan. olùkọ́ mọ̀ mi wí pé kí ló ti ẹ̀ǹkà àkùnrin lẹ́yìn mi ẹ̀ mọ̀nà òwò àti fájá nìkan. àti fájá nìkan àti súrọ̀ náà gbogbo àlùkò àlùlódìdì làpá kan náà wọn fà sọ wípé ááyà yẹn ó sì nípa pọ̀ ní gbogbo ìgbà ju ẹni àdéhùn ọ̀kọ́ra kábàámu sọ̀hìn wá ìdá kúrẹ́ alukur'an fàtẹ́mìcù lahu wa ànsìtù la'allakum turhamun. èmi ti mákì lẹ́yìn ìmáàmù tọ́ba kí ó kéwì tọ́ba kí jẹ́jẹ́ ìmí ló kéwù. àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ nà sọ́ọ́bà wa. àwọn tó yẹ pé ó kí o wọ́n sákìw náà ni wọn náà wà. mo rò pé mọ́sálà ìpín àdìẹ. àdébí sọ̀rọ̀ wa sọ wípé ẹni tí ọ̀bá ti ka fáti àkóní ọ̀. fẹ́ntọ́ bá lè kà tí ó lè tẹ́lẹ̀ o tó lè kà kí wá ní tí ò ní mú yẹn lè kà. làálì àsókùkùn ìlànà já àfi sunan عند الإمام أبي داود رحمه الله تعالى عن طريق إبراهيم السكسكي عن عبد الله بن أبي أوفى رضي الله تعالى عن أرضاه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن لا أستطيع أن آخذ شيئا من القرآن وفي رواية عند الإمام ابن ماجه لا أستطيع أن أحسن شيئا من القرآن فعلمني ما يجزئني منه حديث بيقول لك إن بلاك بيقول أنت أنت إبراهيم ضعفه امام النسائي امام النسائي ni ìgbésẹ̀jọ́ lè gbàdísì wà tá a lè gbàdísì rẹ̀ àtẹnumí náà tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọlé ọ̀rọ̀ fọlọ̀ rọ́dà àfa o لماذا؟ لأن الإمام لأن إمام المحدثين الإمام البخاري احتج بإبراهيم السكسكي في صحيحه الإمام البخاري lára àwọn tó oníbùrọ̀mù àtàkìsàkì wa sákù gángan ìlú kan ní ń jẹ́ kọ́ríyà kan ní yamani ìlú kan ní yamani ni ibẹ̀lẹ̀ ni tiwa ní wọ́n fi máa ń pè ní ìbùrọ̀mù àtàkìsàkì bisin. hadith tó fẹ́ tẹ̀lé àbí tàbí sọ̀yìn jẹ́ àwọn islam ọkùnrin kan sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àdúrà sọ̀rọ̀ la àtẹ̀tíwò àti àkúdàṣe mẹ́lẹ̀ kùrán فعلمني شيئا يجزئني منه فعلمني ما يجزئني منه kọ́ mi ní ntí ẹgbẹ́ tí n bá ti wí nǹkan yẹn yóò sì dédé ntọ́ yẹn tí nǹkan náà. Ah. àwọn ìbá sọ fún mi pé kúl subhanallah walhamdulillah wàlá ilaha illallah wàlláhu akbar. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم صدق الزواج فقني فقني فقام هكذا التكفير قبل ذا أقول إني آه كلمة سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر wala hawla wala quwwata illa billah subhanallah mímọ́ fọlọ́wọ́n ba walhamdulillah gbogbo ẹ̀yìn gbogbo ọkọ̀ tọ́lọ́wọ́n ba ni wala ilaha illallah kọ́sọ́ mímọ́ fọlọ́wọ́n ba wala hawla wala quwwata illa billah ààrẹ gbogbo wala akbar gbogbo tó ní wí hàdà lillah famali ọlọ́run ló ní gbogbo eléyìí ewa nǹkan ìtẹ̀ni. gbogbo tó kálẹ̀ kí mo fi yín lọ́wọ́ bá ní kí á lè pín ìpínmi abẹ́wà ni kúlìlà ọmọ máa sọ pé Allahumma rahamni wa afini wa ruzukuni wahdini inú ìwáyà mi kò tó tẹ̀lé ra wọn báwọn ṣùgbọ́n títẹ̀lé ra nǹkan níbi máa sọ pé Allahumma rahamni ọlọ́run kẹ́mi o wa afini ẹjẹ ìsàárẹ̀ o nínú ara nínú ọpọlọ warzuqni rizqan halalan tayyiban mughniyan anil anam rọ̀mí lọ́rọ̀ tí n fi ní mana wọ́sàwìn yà káàkiri. wahdini májè ń ti sẹ̀gbé májè ń kúrò jọ́nà hákàdà bìyẹ́dìhì wà fi riwayati bìyẹ́dẹ́yì lọkùnrin ń bá dìde fàkọ́rù bìyẹ́dì hákàdà ìrìwáyà tó wọ́n wá pé fàkọ̀bàdọ́hùmá bọ́kùnrin ti dìde báyìí lọ́ba mú ọ̀rẹ́ méjèèjì mi báyìí nínú ìwáyà lọ́ba mú ọ̀rẹ́ lọ́ba ti báyìí nínú ìwáyà mi ó ń sọ ọ̀rẹ́ méjèèjì báyìí ntọ́wádìí lọ́dọ̀ àwọn àpá mẹ́ni kí ni ìtumọ̀ eléyìí akọ́kànlélà àwọn tí ntí ń rí náà wọ́n sọ tí wọ́n èkó nǹkan lẹ̀ bẹ́ẹ̀ bí ṣe kọkùnrin nǹkan ọ̀fẹ́ kékeré yìí ọ̀ lọ́lọ́kọlọ́ ọ̀hún ìwà ń fọwọ́ ìdígbà tí ń tí ń rán ẹ̀gbẹ́ ń gbà pé kí ń rán wá ń jẹ́ búrẹ́dì mẹ́ta kàǹkàǹbèjì ọ̀sẹ̀ mẹ́rin búrẹ́dì mẹ́ta kàǹkàǹbèjì ọ̀sẹ̀ mẹ́rin máa ń kọ́ni lọ búrẹ́dì mẹ́ta kàǹkàǹbèjì irú nǹkan yẹn lọ́sọkùnrin ní wọ́n ń segin ní o agbákanilá ó gbé kínní ń wá padà sí kó agar ni ìpè bí ìgbà tí èèyàn parí nǹkan tó ń pè sọ̀rọ̀ lọ́wọ́ ní ẹgbẹ́ kó sọ́mọ́ bá kó lọ́pọ̀lọ́ rẹ̀ náà ni. فقال رسول الله صلى الله عليه وسلم لنبي بني ايه هو قولي إجاجة إن هذا فقد ملأ nínú wáyà mi fàkọ́dúmọ̀lá àyàdé yìí mí nàlọ́ xẹ́yìn ó ti fi ọwọ́ rẹ̀ méjèèjì kóore lọ́dọ̀ ọlọ́run tó sì kún ọwọ́ rẹ̀. apá kan ní fàkọ́ọ́mà bìyẹ́bì ha kàdà wọn àná bí tiẹ̀ gan ni nàbí bá sọ báyìí pé bí hmm, ntí mo sọ yìí tó ti mú sẹ́lẹ̀ ju ẹsẹ̀ yìí a jẹ́ wípé o ti róore kó lọ́rọ̀ bàtà wàtà àlà àlà kúlì hàdì àwọn àpàrà sínú àdìsí. èèyàn náà ò lè ka fàájà wọn wá fẹ́ kọ ní nǹkan míì tí ó wí wọn ni ọmọ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar wàlá hawla wàlá quwwata illa billahi aliyu nàbí ẹn tí ọba lọpọlọ sí ẹni kọ́nù. tí ó tù tó bá wá rọpọlọ tí èdè yìí mọ̀lẹ́ tí ó tù ọ̀rọ̀ àwọn bá dà. akọ́kànlá wọn àbá ni ìntẹ́ni wí ó ti yanjú ẹ̀ láti bẹ̀rẹ̀ àdìsí o wípé èmi mọ wọ̀ sílámù báyìí ní ìsìn o ẹ sì ní mọ̀ kí àti òun yìí o. lá àtẹ̀jọ́ àná àáfúrẹ̀ lọ́wọ́ tí mo wà yìí n ò lè pé kí wọn jókòó pé ẹ máa kọ́ mi ní kúrà ní o ní sáfì kírun ẹ̀jẹ̀ ẹ̀kọ́ mi ní nǹkan kan tí màá tiẹ̀ dìde ìbàdàn náà kó tó di pé fátíà ó dókòrò kì í ṣe pé kò lè ka fátíà bù. àpáta pàtó ṣùgbọ́n gbogbo ẹ̀ ká má bàa fẹ́ bọ̀ lásìkò ẹ̀ wá jẹ́ àgbéwá ní mọ́síálà lójijì. àwọn nǹkan wo ni wọ́n fà á tí òfin ilé kafátíà tó fi jẹ́ pé àìlè kafátíà yẹn nǹkan míì ni wọ́n máa kà nǹkan míì tí ó wà máa kà yìí sẹ́dẹ̀ lọ ní pẹ́ẹ́pẹ́ ìdáhùn sílá nǹkan ọkùnrin àbẹ̀mí nǹkan kan tó bá ti jẹ́ zikiru. tá a bá kí bàbá bọ̀ wípé. ẹni ìjẹ́ ẹni tí ìsìláàmù bá ẹ̀mí ti ń gbé lọ́nà báwọn kó lè kílíà. kí wọ́n bìrì fàájì àwọn ajíba dandan kí wọ́n kà fàájì àlùyé wọn. ṣùgbọ́n nǹkan ìṣẹ̀gbà ìsìláàmù ní ìsìn. ibo ni ibo tá ló gba ìsìláàmù yẹn muskila tó ní nìsín ni rújúmọ́ ti lè sáà ní rújúmọ́ ọmọdé sì ka orúkọ rẹ̀ àkọ́kọ́ ẹnikẹ́ni tí èèbá ti ṣe lárúbáwá tọ́gbà sílámù sáàtì ilẹ̀ kí wọ́n túmọ̀ fáti àkúnlédè rẹ̀ ni àbá àkọ́bẹ́ minalil ilm ara ń tọ́sọ wípé ẹjọ́ ọmọ kàpẹ́lì bí rẹ̀ ṣùgbọ́n ọ̀yàn ọ̀wọ́lé torí kéde gbogbo àná ìlànà Salmanu ìfáàrífì ànàbí ọ̀padà túmọ̀ èdè lárúbáwá fún ní fáàrífì kọ́mọ wá fi fáàrífì kọ́mọ fi ṣe kíni o nàám ọba bàbá sàmù dandan èdè náà lóye máa ṣe lọ́ba sọ̀tàn á la ṣùgbọ́n tí ìbá wa gba ìsìláàmù pẹ̀lú kó ní ojúmọ̀ kò lè ka fatia bẹ́ẹ̀ yíbo ní yorùbá kan náà ní kíní kan ní kí ni wọ́n kọ́kọ́ kọ́ náà kó tó di wípé àsìkò òun ó tò àsìkò kó lè mọ fatia ká ó tò wọ́n wà sọ ní fídíò kan èyí tó sàǹtẹ́nì àlèkọ́ tọba ma wọ ilẹ̀ ilẹ̀ ham bí ọba ma èyí tọba lè mà nù gbogbo ẹ̀ náà bó ṣe subhanallah ọmọ nù gbogbo ìkéríkè kọ̀ọ̀ká yóò sì máa kọ́ tìyìn lọ ojú kan nù. àwọn ọ̀rùn lẹ́nu ti kan náà ìgbà míì ń bẹ̀kọ́ yẹ pé àìlè kápá tí èèyàn lìlì kíbárì ni torí pé ogbó ti dé báyìí. kò sí ní tẹ́ ẹ lè kọ́ tó lè mọ̀nà. bí ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ jẹun fẹ́ ní ìsìn wọ́n ti lè máa pé ń gbò lẹ́gbọ̀n oúnjẹ àárọ̀ wà. bí sì ń lagbá bá wájú yìí ń gbò kò sí ní tẹ́ kọ́ ọ̀rọ̀ àti lè yí mọ́. ntọ́ba lè yé náà lẹ́ẹ̀kọ́ kọ́ra kọ́ máa ṣe aláàkọ́rọ̀ nìkan kọ́ra pé bísí nìyẹn nìkan lọ́ba dúró lẹ́nu wọn zikiru tiẹ̀ nìyẹn. nínú hadithi a rí wípé ẹnikẹ́ni tí ọba tí ì lè dàfá tí kà kìí ṣe wípé kò ní lè máa kà padà kìí ṣe pé kò ní kírun tí ì máa kà o aka kọ ní àwọn kẹkẹ tí yóò máa wí ná yóò sì máa kọ́ tì náà lọ títí èyí. lẹ́yìn ìṣúra sílámù tí kò sọ́sọ́ nǹkan fọkùnrin ilé tó ti bẹ́ẹ̀ kọ́sọ́ ìgbà nígbà tó ti mà káwọn sáàmù ọgbọ́n tó bàtẹ́ sí. naam ìyẹ́bẹ́ mas'ala. اختلف أهل العلم